نعم السلام عليكم ورحمة الله وبركاته بارك الله فيكم kí a ka sọ̀látù fatiha ní orí sọ̀látù wa wájibun ó jẹ́ tó jẹ́ ọ̀ranyàn wa la budda min al-qira'ati sahiha tí a bá sì fẹ́ kà nínú tó jẹ́ ọ̀ranyàn ní wípé ká ka suratul fatiha ká kà dáadáa so eléyìí jẹ́ nínú tó ṣe pàtàkì tí a gbọ́dọ̀ kọ́kọ́ fi sí ọkàn anabi sallallahu alayhi wa sallam ó ní la salata liman lam yaqra bi fatihatil kitab ó ní kò ní ìrun ẹnikẹ́ni tí ó bá jẹ́ wípé kò kà fatiha ìka fatiha tánàbí sallallahu alayhi wa sallam wá ń sọ yìí nínú tó kó sínú al-qira'atu as bi itqani al-huruf wa i'tahi kulli harfin haqqahu wa mustahaqqahu ká fún gbogbo wáráfì kọ̀ọ̀kan ní ohun tí wọ́n bá lẹ́tọ̀ọ́ sí ó jẹ́ nínú ohun tí ó ṣe pàtàkì kọ́nà ọba àlékè ọlá kó fi wá ṣe kòǹgẹ́ dáadáa ṣé ó ti yé. nam so ẹlẹ́ẹ̀kejì ni wípé àwọn bàbá wa tí wọ́n ń ka suratul fatiha pẹ̀lú àwọn alhon àwọn láhánù àwọn àṣìṣe kọ̀ọ̀kan àkọ́kọ́ àṣìṣe ó ṣe pàtàkì kí a woru àṣìṣe tí ó jẹ́ nínú tí wọ́n máa ń kà ní pé ghayril maghdubi alayhim wala ddallin wọ́n máa kà ní pé wala lalin ṣe rí àdọ́dú wàlámù mọ́kọ́rọ́jù wọn ó ti yé òun ló máa ń bí sábàb bọ́ọ̀d àti lam ibi tí wọ́n ti ń jáde ìpìlẹ̀ kan náà ni so ìyẹn ló jẹ́ wípé àwọn èèyàn máa ṣe àṣìṣe ń bẹ̀ ẹ̀rí wípé àwọn bàbá wa wà ashabul huruf ad-dad èyí tó nira jù láti pè nínú gbogbo harafi òun náà ni dad àwa tó jẹ́ pé àpè láàlì lẹ́ni náà ohun tó gọ̀rọ̀ wá ń pè náà ni dọ́ọ̀lì so tí n bá sọ pé wàhálà bọ́ ó yàtọ̀ sí kí n sọ pé wàhálà dọ́ wàhálà bọ́ ó yàtọ̀ sí wàhálà dọ́ọ̀ so dọ́ eléyìí tí mo pè sí kejì dáàlì ni mo pè mo kọ̀ fún ní tefhimu ni mo ṣe ní ọ́ ó ti yàtọ̀ sí kí n sọ pé bọ́ bọ́ kódà kí n wá sọ pé wàhálà ba wàhálà ba so ó correct bọ́ọ̀dì ni mo pè mo kọ̀ fún ní kíni mo fún ní tẹ̀rẹ̀kìk so àṣìṣe kan náà wà ń bẹ ṣùgbọ́n àṣìṣe yẹn ò dà gẹ́gẹ́ bí ká sọ pé wàhálà dọ́ torí pé dọ́ yẹn ń sìn mo pé ọ́ which is tefhim ṣùgbọ́n àràfíà ọ̀tọ̀ ni mo fún dáàlì ni mo fún so ọ̀gọ̀rọ̀ àwọn nǹkan tá a máa ń wò pọ́n bàbá ṣe àṣìṣe lé lórí ó pọ̀ lára tiwa náà eléyìí tí àwa náà ti àárí pé dáadáa nínú àwọn nǹkan yẹn ṣùgbọ́n tí ọ̀rọ̀ àwọn bàbá tó máa fi ń fẹ́ dàbí kinní náà ni wípé àwọn ti wá tún sọ di àṣà ẹ rí i pé ní àwọn ìlú wa kọ̀ọ̀kan táwọn èèyàn bá tún fẹ́ ṣàdúà wọ́n á tún wá sọ dorin ìyẹn súrọ́tùlù fatiha yẹn àwọn tí wọ́n tún wá mọ̀ ké àwọn náà tún fẹ́ẹ́ fi ṣe wàhálà ọ̀làlẹ̀ pé ká fi ṣe ti àwọn bàbá eléyìí tí ń jọmọ́ istihza ubidin gbígbà tá à ń fi ẹ̀sìn ṣe yẹ̀yẹ́ walmizah bi amri muhim ohun tó ṣe pàtàkì àti wá fi ń ṣẹ̀fẹ̀ sọ gbogbo eléyìí ni ó dáa kí a sá fún àwọn bàbá wa tí a bá lè súnmọ́ wọn bil hikima pẹ̀lú ọgbọ́n àti òye láti súnmọ́ wọn pé àwọn nǹkan ìyé wọn pé wọ́n ṣe ń pè yín nǹkan kò dáa tó tá a bá ti wá jẹ́ kí wọ́n mọ̀ bẹ́ẹ̀ ká gbìyànjú láti máa pè sí wọn lẹ́nu díẹ̀díẹ̀ káwọn náà máa tún un ṣe ṣùgbọ́n wà náà bàbá yìí tó jẹ́ pé ohun tí wọ́n sọ náà ni pé bá a ti ṣe ń kà òun náà nìyẹn so bẹ̀yẹn ni wàhálà wà ṣùgbọ́n tó bá jẹ́ pé àwọn èèyàn tó jẹ́ wípé wọ́n ń gbìyànjú àti tún un ṣe ṣùgbọ́n ahọ́n wọn kò rí bọ́ọ̀dì pè ní irú wọn báyà ní sọ pé wọn ò nírun tí ó ti yé àsì sọ pé ní tí ò bá kírun lẹ́yìn wọn ń kọ́ ṣòtì àlàájámù àlàójúmọ́tù nínú tó pọ̀ láàrin àwọn lárúbáwá náà nìyẹn pàápàá jùlọ ńgbà tí islam ń fẹ́ káàkiri àgbáyé ṣòtìyé àwọn tí wọ́n jẹ́ ahajim àwọn tí wọ́n jẹ́ àjòjì tí wọ́n ń ṣe lárúbáwá wọ́n máa ń find it difficult láti pe àwọn aráàfi kan so eléyìí náà ni tó ń ṣẹlẹ̀ sí ọ̀gọ̀rọ̀ àwọn bàbá wa kọ́ náà bá kó wa foríjì wọn kó sì ṣe àlékún ìtọ́sọ́nà fún wọn àti fún àwa náà so ló fi jẹ́ pé àwọn àgbàlagbà báyìí à ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn nípa wípé ká súnmọ́ wọn ká fi wo bá ṣe lè correct wọn tó bá jẹ́ pé àwọn tí wọ́n tún kéwú la bá tún lè dẹ̀ sí wọn tí wọ́n sì ní ìfarabalẹ̀ àti ìbálò dáadáa so ṣùgbọ́n nǹkan báyìí àṣìṣe tó yẹ kí a mú kúrò láàrin wa ni tó bá jẹ́ pé látara àfẹ́nú ká gbìyànjú àti bára wa sòdodo ọ̀rọ̀ ń pa àfẹ́nú tó bá dẹ̀ jẹ́ látara ìmọ̀ kan ni ká gbìyànjú láti fi mọ ara wa so kọ́lọ́ ọba kò fi wá ṣe ìkòǹgẹ́ dáadáa so tí a bá sọ wípé torí pé wọ́n pe wà láláàlì àní kírun lẹ́yìn ọmọ àìmọye ọmọ ìyá náà láàní kírun lẹ́yìn ọ bọ́dà tó sọ pé wà ládọ́ọ̀lì àní kírun lẹ́yìn òun náà torí pé òun náà instead kò pe board ó ti pe dal ṣé ó ti yé instead kò pe board ó pe dal ṣùgbọ́n bàbá yìí tó yẹ kí wọ́n fi pe board wọ́n pe láà wọ́n pè láàn so àṣìṣe kan náà ni gbogbo wa ń ṣe kọ́nà kó foríjì wa so èyí tó dáa jù ni pé kí a fi hikima ká fi tún wọn ṣe kọ́nà kó tún gbogbo wa ṣe wasalaatu wasalaamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in barakallahu fiikum.